am. ẹ̀wọ̀n ọmọ yìí ó fẹ́ pa pa mí kẹ́ olóṣó tó pọ̀ nílẹ̀ ẹ̀wọ̀n ọmọ yìí ó fẹ́ pa mí kẹ́ olóṣó tó pọ̀ nílẹ̀. irú gòlò ìmẹ̀jì làkà ti gbìyànjú àdé lọ́sọ̀rọ̀ nìyàn nànánà ṣọlọ́ṣọ́ wọlé o ẹ̀yin ẹrùkú ẹ̀ dìde o nànánà ṣọlọ́ṣọ́ wọlé o ẹ̀yin ẹrùkú ẹ̀ dìde o for this party. ọmọ brown bottle. I will spend my money. ọmọ brown bottle. Eh. I will spend my money. my brown bottle. I will spend my money. Yeah. my brown bottle. I will spend my money.